Jòhánù kínní orí kẹta. ẹ wo irúfẹ́ tí baba fẹ́ wa tí a fi ń pè wá ní ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ gan-an ni a sì jẹ́ nítorí náà ayé kò mọ̀ wá nítorí wọn kò mọ̀ Ọlọ́run olùfẹ́ nísinsìnyí ọmọ Ọlọ́run ni wá ohun tí a ó jà kò tí ì hàn sí wa a mọ̀ pé nígbà tí Jésù Kristi bá yọ bí ó ti rí ni àwa náà yóò rí nítorí a ó rí gẹ́gẹ́ bí ó ti rí gbogbo ẹni tí ó bá ní ìrètí yìí nínú Jésù yóò wẹ ara rẹ̀ mọ́ gẹ́gẹ́ bí Jésù fúnra rẹ̀ ti jẹ́ mímọ́ gbogbo ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ ń rú òfin nítorí rírú òfin ni ẹ̀ṣẹ̀ ẹ sì mọ̀ pé Jésù wá láti kó ẹ̀ṣẹ̀ lọ bí ó tilẹ̀ jẹ́ pé òun alára kò dá ẹyọ ẹ̀ṣẹ̀ kan gbogbo ẹni tí ó bá ń gbé inú rẹ̀ kò ní máa dẹ́ṣẹ̀ ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ kò ì tí ì rí kò sì tí ì mọ̀ ọ́. ẹ̀yin ọmọdé ẹ má jẹ́ kí ẹnikẹ́ni tàn yín jẹ ẹnikẹ́ni tí ó bá ń ṣe òdodo ni olódodo bí jésù ti jẹ́ olódodo ẹnikẹ́ni tí ó bá ń hùwà ẹ̀ṣẹ̀ láti ọ̀dọ̀ èṣù ni ó ti wá nítorí láti ìṣẹ̀dálẹ̀ ayé ni èṣù ti ń dẹ́ṣẹ̀ nítorí èyí ni ọmọ ọlọ́run ṣe wá kí ó lè pa àwọn iṣẹ́ èṣù run gbogbo ẹni tí a bí láti ọ̀dọ̀ ọlọ́run kò ní máa dẹ́ṣẹ̀ nítorí irú ọmọ ọlọ́run yóò máa gbé inú olúwa rẹ̀ nítorí náà kò ní máa dẹ́ṣẹ̀ nítorí a bí láti ọ̀dọ̀ ọlọ́run ọ̀nà tí a fi lè mọ àwọn ọmọ ọlọ́run yàtọ̀ sí àwọn ọmọ èṣù nìyí gbogbo ẹni tí kò bá ṣe iṣẹ́ òdodo tí kò sì fẹ́ràn arákùnrin rẹ̀ kò wá láti ọ̀dọ̀ Ọlọ́run nítorí èyí ni iṣẹ́ tí ẹ ti gbọ́ láti ìbẹ̀rẹ̀ pé kí a fẹ́ràn ara wa kí a má dàbí Káínì tí ó wá láti ọ̀dọ̀ èṣù tí ó pa arákùnrin rẹ̀ kí ló dé tí ó fi pa á nítorí iṣẹ́ tirẹ̀ burú ṣùgbọ́n ti arákùnrin rẹ̀ dára ẹ má jẹ́ kí ẹnu yà yín bí ayé bá kórìíra yín àwa mọ̀ pé a ti rékọjá láti inú ikú sí inú ìyè nítorí a fẹ́ràn àwọn arákùnrin ẹni tí kò bá ní ìfẹ́ wà nínú ikú apànìyàn ni ẹnikẹ́ni tí ó bá kórìíra arákùnrin rẹ̀ ẹ sì ti mọ̀ pé kò sí apànìyàn kan tí ìyè àìnípẹ̀kun gbé inú rẹ̀ ọ̀nà tí a fi mọ ìfẹ́ nìyí pé ẹnìkan fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún wa nítorí náà ó yẹ kí àwa náà fi ẹ̀mí wa lélẹ̀ fún àwọn ará bí ẹnìkan bá ní dúkìá ayé yìí tí ó rí arákùnrin rẹ̀ tí ó ṣe aláìní tí kò ṣàánú rẹ̀ a ṣe lè wí pé ìfẹ́ Ọlọ́run gbé inú irú ẹni bẹ́ẹ̀ ẹ̀yin ọmọdé ẹ má jẹ́ kí ìfẹ́ wa jẹ́ ti ọ̀rọ̀ ẹnu tàbí ti ètè lásán ṣùgbọ́n kí ó jẹ́ ti ìwà àti ti òtítọ́ ọ̀nà tí a ó fi mọ̀ pé a jẹ́ ẹni òtítọ́ nìyí níwájú ọlọ́run pàápàá ọkàn wa yóò balẹ̀ bí ọkàn wa bá ti lè dá wa lẹ́bi kí a rántí pé ọlọ́run tóbi ju ọkàn wa lọ ó sì mọ ohun gbogbo olùfẹ́ bí ọkàn wa kò bá dá wa lẹ́bi a ní ìgboyà níwájú ọlọ́run à ń rí ohunkóhun tí a bá béèrè lọ́wọ́ rẹ̀ gbà nítorí pé à ń pa àṣẹ rẹ̀ mọ́ a sì ń ṣe ohun tí ó dára lójú rẹ̀ àṣẹ rẹ̀ nìyí pé kí a gba orúkọ ọmọ rẹ̀ Jésù Kristi gbọ́ kí a sì fẹ́ràn ẹnì kejì wa gẹ́gẹ́ bí Jésù ti fi àṣẹ fún wa ẹni tí ó bá ń pa òfin Ọlọ́run mọ́ ń gbé inú Ọlọ́run Ọlọ́run náà ń gbé inú irú ẹni bẹ́ẹ̀ ọ̀nà tí a fi mọ̀ pé Ọlọ́run ń gbé inú wa ni nípa ẹ̀mí tí ó ti fi fún wa.